الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدعو قفوا ونوبا أترى كيف يكون أساجوا وقاوى نجوى محمد صلى الله عليه وسلم kẹ́mọ̀ mọ bá àwọn sọ abá rẹ̀ àti gbogbo àwọn tó fi dáadáa tẹ̀lé ìlànà rẹ̀ abẹ́rẹ́ wọn bá lè kí ọlá fún àwọn òbí tó bí ẹnì kọ̀ọ̀kan wa àánú ọlọ́run kọ́lọ́n kó túkọ̀ mọ̀ wá pẹ̀lú wọn àwọn olùkọ́ wa ló ń bà wá sanwó lẹ́sàn-án lórí àwọn abẹ́rẹ́ wọn fún orílẹ̀-èdè wa nàìjíríà bẹ́ẹ̀ náà wa ìlú wa náà ni ibẹ̀ là ń gbé àgbẹ̀yẹ̀ rẹ̀ ọlọ́run wọ́n sábà wà tún léde náà ṣe o. ìlú wa nílùú sí lọ́ńdàkùn àjò bàjẹ́ o gbogbo àwọn tí ètò darí rẹ̀ tó wà lọ́wọ́ ọlọ́mọsábàbà kọ́ wọn máa ṣe. ààrẹ lọ́hùn lílọ bíbọ̀ jíjẹ mú mẹ́nu kọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń kó ti kọ́ mọ̀ ìjà sí ìrọ̀ ìrà ti ìyá àràfàmù rọ̀fìn. Àgbọ̀lógún ọ̀rọ̀ wọn ó tún máa tẹ̀síwájú lásìkò àtàárọ̀ ti ní. Nínú tafsiru Súrátù Maryam, èyí tí a ti bẹ̀rẹ̀ ṣáájú kí a tó bẹ̀rẹ̀ Ramadan. Ṣùgbọ́n fún ètò Ramadan, ó jẹ́ kí a dá dúró kí a sì bẹ̀rẹ̀ láti ọ̀sẹ̀ tó kọjá bí àbágbàgbé àyà tí a ti dúró lọ́sẹ̀ tó kọjá ó náà ni àyà ẹlẹ́ẹ̀kọkànlélógún àyà ẹlẹ́ẹ̀kọkànlélógún a sọ fún wa yí pé àwọn ìtàn tí alukurani ń pa fún wa yìí òun náà ni ìtàn tí ò lámúlùmọ́là. àwọn olóyìnbó àwọn sọ kínní kan wà ní historical fallacy àwọn ìtàn tó nírọ́nú oríṣiríṣi a máa wáyé nínú àwọn ìwé míì ṣùgbọ́n náà alukur'an ìtàn tá a bá ti gbọ́ ń bẹ̀ kò lè jẹ́ irọ́ láéláé torí pọ́lọ́wọ́n bá àlekè ọlá ló sọ. ìyẹn ló fi máa ń fi àwa lẹ́mi balẹ̀ Islam máa fi sọ̀rọ̀ ìyàn àsọ fọwọ́ gbáyà tẹ́ bá ń sọ̀rọ̀ nípa nǹkan kan táwa bá ti di pé ọlọ́run sọ nínú àlùkùránì àwọn èsì èméjì ń báyìí lókùngbà tó bá ti jẹ́ mùsùlùmí òdodo wọ́n ti ní kọ́ ọ̀lọ́ọ̀lọ́ọ̀hún ọ̀gbọ́dọ̀ máa dáhùn sí pé sọ̀rọ̀ yẹn ò rí bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ máa rò pé sọ̀rọ̀ yẹn bá làákà yìí làákà yìí ti ẹni nǹkan kọlu tí ọba ti bá làákà yìí rẹ ni ṣé bọ́lá ń lè sọ̀rọ̀ ọba tó dá làákà yìí rẹ gẹ́gẹ́ sọ̀rọ̀ ọba ní kò bá làákà yìí làákà yìí ti ẹni ò ṣiṣẹ́ dáadáa ní ìjọba wọn tó bá ṣiṣẹ́ bó ti yẹ kó ṣiṣẹ́ àlàákìlù sẹ̀lìm làyò árídó fíkàràtà sẹ̀lìmà làákà yìí ti nǹkan ò kọlu kò ní takòrò orí tó bá ti dáa náà làákàyè tí ó ṣàìsàn ìròyìn tó bá ti dáa náà yóò dáa lọ́dọ̀ rẹ̀ torí ìdí eléyìí ìtàn ìyá wa Mariam lọ́lọ́wọ́ bá àlejò ọlá ń pa fún wa tí ó sì fi dórí ànábì àyíká táwọn kan ń pè ní Jésù òun ni ọlọ́wọ́ bá àlejò ọlá ń pa fún wa ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ tá a fẹ́ ká mú bẹ́ẹ̀ tó ṣe pàtàkì jù òun ni kí á dáa nípìnlẹ̀ téèyàn bá ti dáa nípìnlẹ̀ kó máa retí wípé ntọ́ dáa náà ni ó jáde lára wọn. èyí tọ́lọ̀ ń ṣe ànábì Ìsá tọ́lọ̀ ń ṣe lógo láyé iṣẹ́ ti ẹ̀ mọ́kọ̀. kódà Mariam tó ìyá ẹ̀ tó ìyá rẹ̀ tá à ń sọ ń jò níyìn pé ẹ dákun obìnrin mélòó ló ní súrà náà Al-Qur'an obìnrin mélòó àbí tọ́lọ̀ bá pa gbogbo wọn pọ̀ tó ní súrátù nìsá ṣùgbọ́n ẹ tún mú súrà mi jáde tọ́lọ̀ tún sọ lóko obìnrin táwọn apẹ́bìnrin náà ó ní làpá kan tọ́jẹ́jú súrátù Mariam là ń gbọ́. kọ́lá bí àwọn Aisha bí wọ́n ṣe pàtàkì tó táàrẹ́bí sọ pé ẹni tóun fẹ́ràn jù láyé náà obìnrin Aisha ni ààrí sílátù Aisha náà alukur'an. bí a Fatima bó ṣe jẹ́ ọmọ ànẹ́bí tá ànẹ́bí fẹ́ràn rẹ̀ náà tó ààrí sílátù Fatima. ṣùgbọ́n kí ló fà á tẹ́lẹ̀ yìí fi wáyé ààrà lọ́lọ́run ti yàrá Mariam dá lọ́mọ ààrà náà ti jáde lára wọn kì í ṣe ànẹ́bí Isa. tó yẹ pé àrà ń wá mú kí àwọn èèyàn kan tún sọnù látara ẹ̀ kí lọ́nà tí wọ́n gbà sọnù òun ló fà tí wọ́n fi wá ń wò pé ah, eléyìí ẹ̀kọ́ jọ́ lọ́hùn ni Jésù fi dọ́ lọ́hùn kan lọ́wọ́ kan lọ́wọ́ a sọ fúnra wa pé ọdẹni tó ní bàbá tí ò níyà ó sì dẹni tó níyà tí ò ní bàbá ó sì dáhùn àyókù aníyà ní bàbá. bàbá ńlá wa níbi àádámà ta ni bàbá ẹ̀ ta ẹ̀ ó ní bàbá kò níyà ọlọ́run kan ẹ̀pọ̀ ọ̀fọ̀ pọ̀ ẹ sì di ọlọ́run sì fi kún rẹ̀ síbẹ̀ ìyá ńlá wa àwa ọlọ́run ló mú jáde bàbá tá a bá rí ibi sàfi ti di pé ajẹ́pẹ́ ọ̀bá làwọn ànábì ádámù náà bàbá ẹ̀ tàníyá ẹ̀. oníyà kan tó bì ọlọ́run dá látara ànábì ádámù kì í ṣe ọkùnrin nìkan ajẹ́pẹ́ ọlọ́run ọba àlejò ọlá lè ṣe ń tọ́wá wù. ànábì èyí tá táwọn yẹn ń pè ní jésù òun ọlọ́run wa ń pa ìtàn bóun ṣe dáa fún wa yìí kò ní bàbá ìsọkúsọ táwọn nǹkan máa ń sọ tí wọ́n ní Mariam ṣe sì náà ni gbẹ́nàgbẹ́nà kan òun ló fún Mariam ní oyún abẹ́rẹ́ kan wọ́n máa parí àwọn ìtàn yẹn lóríṣiríṣi láti fi lè tàbùkù ìyàwó Mariam ìyàwó Mariam Mariam Batuli ẹ̀rí wọ́n dí abẹ́rẹ́ tó jẹ́ ẹlẹ́sìn ọlọ́run tó tó abẹ́ ọlọ́run bá rí pẹ̀lú àròyìn rẹ̀ fún anáàlùkọ́ àìsàn a sì sọ fúnra wa ń jẹ́ òní yìí náà pé gbogbo ọkùnrin tó jẹ́ yamiyami túmitúmi dámidámi gbogbo mi tó yẹ kó fi ṣàǹfààní oṣù sólófò ọba jẹ́ ọmọ lórí ìyàwó rẹ̀ àlùbáríkà yẹn ọba jáde látara àwọn tó bì gbogbo ń sì ná láyé yálà lọ́kùnrin àbí lóbìnrin ni àlùbáríkà ara rẹ̀ ní ń tàdánù tí ọba mọ̀ àlùbáríkà rẹ̀ ní selófò kó ṣe pé ìyá bàbá wa tó bí ìyá wa Maryam Imran táwọn náà bá jẹ́ yamiyami ni ó ti ṣe ìyá wa Maryam ó ti ṣe lófò dànù ajẹ́pà nẹ́bí ìdísà ò ní gbọ́dọ̀ tí wọ́n wáyé nìyẹn ti lọ́nu wọ́n ti wé dànù. bí ìyá náà bá jẹ́ lóṣó tí ń tu sí sálángá tí ń yọ ọ́ dànù ajẹ́sí wípé ìyá mọ́dàmù ní wáyé látọ̀dọ̀ wọn nìyẹn ẹ̀kọ́ nìyí gbogbo ń sìn náà láyé àlùbáríkà ara rẹ̀ ló ń ṣe lófò oore tó yẹ kó jáde lára ẹ̀ ló ti wé sí ìdànù sí ọmọ ọmọ tí ó bá di gọ́fúnà láyé ọmọ tí ó bá di mínísítà láyé tí ó bá gbókọ rẹ̀ jáde òtìfẹ́ lófò òtìfẹ́ lófò ó ti sọ ó ti ó ti wé sí ẹ̀dá nù. torí ìdí eléyìí ọlọ́run ọba àlejò ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé tí ìdí bá dáa típìlẹ̀ bá dáa ntọ́ dáa náà ni máa jáde lẹ́ wọ́n ní ìdá tọ́ọ̀bà afúlù ṣẹ́já tọ́ọ̀bà tìmọ́lá tọ́ọ̀bà ti tìmọ́ ọ̀rùhà nígbà tí ìpìlẹ̀ igi bá ti dá èso dáadáa náà jáde lẹ̀. ẹja tọ́jú ìpìlẹ̀ wa o ìpìlẹ̀ tí ọlọ́run bá lè fi ọlá tó kíyèsí látara ìyá wa Mariam látara bàbá ńlá Imran tí ṣe bàbá bàbá àrẹ́bẹ̀ Ìsá ìlú bàbá tó bí ìyá wa bàbá tó bí ìyàwó Mariam tó dáa ibẹ̀ náà ni èso dáadáa ti jáde wò. àwa bá ọ̀rọ̀ náà débi wípé Mariam ẹni tó fọ́ ara ẹ̀ dépò pé kìí bá wọn ṣe wọ̀dùwọ̀dù láàrin àwọn èèyàn yóò lọ dádúró sáàyè kan ni kìí fẹ́ kó wọn àtọkùnrin ọjọ́ máa ríra wọn pẹ̀lú ìtìjú pọ̀ onítìjú ni gbọ̀n eléyìí náà ó ti gbàdànù lára ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ọmọbìnrin lónìí pẹ̀lú àwùjọ tá a wà. kódà báwa yìí náà ti kéré mọ́. kọ́mọ̀tì ti sọ̀rọ̀ wípé àwọn eléyìí ẹ̀sìn yé wọn ẹ̀sìn yé wọn. àwọn ìyá wa tóun lójú ti bẹ́ẹ̀ ni wọ́n lójú ti dáadáa. mo sì máa ń rántí kọ́lọ̀kọ́ àforíjì dọ́dọ̀ àwọn kan. ìyàwó wọn tí wọ́n fẹ́ àwọn táwọn sọ yìí mùsùlùmí náà ni wọn ṣùgbọ́n táwọn àjọ pà ìgbẹ́ ẹ̀sìn ń ó wà lára wọn ká lọ títí. Bọ́lá ìyá ìyá ń ka ọ̀rọ̀ kan la bá débẹ̀ níjọ́ náà ní ó wá sọ fún agbèsì tí a lè ń fẹ́ bọ́dà yín. tí bọ́dà yín bá rí tó bá rí mi lásán òun inú rẹ̀ dùn yàtọ̀ náà yóò sì sí fóònù ni máa àlọ́ ọ̀kadà bá alárinà ní máa bẹ̀ gbọ́n ọmọ sí ó ti lọ lọ wíkẹ́ndì gbogbo ẹ̀ ló ti lò lòlòlòlò ayé ti bàjẹ́ ó ti lógbó ó ti gbódé lé ọkọ wọn á gbá sí wọn á ti yàwó ọgbọ̀n wọn á lùkọ̀ wọn á kẹkẹrẹ. wọ́n ti jọ wọ́n ti gbéra wọn wọ́n ti gbé ìṣàrà wọn dànù kó tó di fún wọn bá rí ẹ àwọn fẹ́ yẹra wọn wò ní fẹ́ bá yẹra yín wò lógún ọdún lọ́gbọ̀n ọdún tẹ́ẹ̀ bá délé ẹni mọ́ ara yín kẹ́kẹ́ kẹ́ẹ̀jọ wà ló gún ọdún lójú ọ̀nà ẹ sì máa para ẹni náà níjọba délé lótò máa kẹrin lótò máa rí ẹni tó fẹ́ yálà lọ́kùnrin náà àbí lóbìnrin. alárinà ni ẹni tí tọ́lábẹ́ gbà nǹkan ara wọn àwọn tá sọ yìí ti fúnra wọn ti lọ ẹnu wípé o torí pé àwọn ìyàwó jọ̀hún ọmọ ọdún mẹ́rin lobìnrin ọ wà àbí kọ́mọ tó bẹ̀ tí wọ́n sọ pé a ti mú ìwé lágbájá lọ fún lágbájá òun lọ́kọ rẹ̀ tọkùnrin ọmọ wa lọ sin ìgbà nílé àwọn ìyàwó abẹ́rẹ́ ga ẹ kò sí ní máa yí ẹ̀ kọ̀mọ́yọ ọdún tó ń fi kọlẹ̀ ẹ òun náà wà á bọ̀ ó sì gbangba kọjáde ìpínlẹ̀ ìtọ́ka ìwé kò bọ́kà yé náà ni ó fi mọ́ọ̀tì yé lójú ọ̀nà àbí èyí tó sì tún palẹ̀ ó tún ra ṣàwámà fún ọjà ṣàwámà àbí ó sì lọ gbé lọ jẹ bàbíkú àbí ọjẹ́ táwa yìí ó di ìyàwó lé náà nù ọkárí. sẹ́ni tó wàá mọ ìyọdún tóun fi ń kọlẹ̀ tó tún pa ọ̀rẹ́ lọ tí wọ́n kọlẹ̀ ní tóun náà wàá kàn kọ́ ó sì gbangba kúgbà ṣùgbọ́n ilé ìtọ́jẹ barbecue òun náà máa jìyà barbecue ń gbà mí kí ló sì ń sè yóò kó gbajú mu lóde wù ó lulú kulù kó ṣe rí náà ni báyọ̀ kó bá ṣe wàhálà fún torí ibi eléyìí àwọn tá à ń sọ yìí gbà náà wọn ti wàhálà gan alárìnà ni ó wà tẹ́lú wa sọ fún wa pé láàrin ìjọ míì àwọn lè lo bí níbi tí ó wà táwọn káwọn sọ pé ìyàwó wà ní rúbí ohun ara wọn ò lè dọ́dọ̀ ara wọn wọ́n máa rán yẹn sí wọn lọ́jọ́ ọjà náà ni o ọjà àjọ márùn márùn ọjà àjọ márùn márùn tí ò fi fóònù pé tabatẹ̀ délé á tún kọ́ lára pẹ̀lẹ́ fẹ́ pẹ̀lẹ́ fẹ́ ẹ̀ tún ṣe fóònù kọ́ ẹ̀ ṣe fídíò kọ́ lùsì pẹ̀lú. tàbí kò sí kankan ìyàwó lè wà nírú bí ọkọ sì wà ní irú bí ọsítù wà lọ́hùn yẹn ẹni tó ara ọwọ́ mọ̀ wá jíṣẹ́ wá ti jíṣẹ́ tọkọ tán bí pé oníkè sọ fún ọ pé òun ní di nǹkan báyìí òun náà ní pẹ̀lú gbọ́nà ọ̀sẹ̀ báyìí ní ọ̀sẹ̀ tí ń bọ̀ ni òun tó lọ jíṣẹ́ fún ìyàwó ìyàwó tó wá jíṣẹ́ ọkọ bí ó ti ti ẹnu ọlọ́wà kò ní jẹ́ mẹ́ta tọ̀ aláàrin nànú ẹwọ tẹ̀sí bẹ́ẹ̀ bó bá ti ń sọ yìí náà ìtìjú náà ní o kẹsì bá bẹ́ẹ̀ hàn gẹ́gẹ́ o láàrin ara wọn bóbìnrin bá fẹ́ kọjá níbi tọkùnrin wọn gbà ẹsẹ̀ rẹ̀ ọmọ kọ́lẹ̀ ọ̀fẹ́ lè ṣubú ìgbà tí ìtọ́ ti pátá rìn láàrin àwọn èèyàn sóòrò yóò wá sí nísìsiyìí léyìí tó ń wọ pátá títún sọ fún mi pé ẹ̀ ẹ́ sójú ẹ lè gbé lọ ni abẹ́rẹ́ kan ojú ẹ lórí ètò èrè òní bá ń bẹ̀ kí wọn náà yóò ju lórí sí afọ́rí torí ìdí eléyìí kò sí tìjú má àwọn tá à ń sọ yìí tìjú wà lára wọn lórí dáadáa fi jáde lára wọn o. ẹyin ilé ìbùkẹ́ mọ̀tò pé anything that has value. Hmm? ìyẹn máa kọ́ bá ẹ̀ ní nítorí bá ti ní value ìyẹn máa bò ní. ọmọ rẹ kọ́ máa rí òun mọ̀tọ́ yẹ kó fi mú kó fi lálùbáríkà wá dé kóun náà ní òun náà lọ bẹ̀rẹ̀ lọ́yọ̀ bọ́lẹ̀ níwájú ta níwájú àwọn ọkùnrin asọ̀kasọ̀ burúkú lọ́wọ́ náà ń sìn àtọ̀ tí ó jọ wọn lẹ́ẹ̀ta tọmọ tó fẹ́ lálùbáríkà fẹ́ mu tí wọ́n fi polo ọjà wọ́n fi polo ìsáná àwọn polo ìsáná wọ́n lọ́mọ obìnrin polo ìsáná ọmọ tọmọ kan ń mu ọmọ tó yẹ ká àlùbáríkà mu àlùbáríkà tó mu àwọn ojúkójú ti wọ̀ ọwọ́ kọ́ wọ́n ti tẹ̀ ní ìgán torí ìdí eléyìí àwọn ìyá dáadáa wọ̀nyí wọ́n para mọ́ wọ́n ara wọn oore dáadáa wá jáde lára wọn bàbá dáadáa náà tọ́jú ara ẹ̀ kò ṣèṣe kúṣe ọmọ rẹ̀ wá jáde lára ẹ̀ ó ti yẹ káwa lórí lélẹ́yìn o ọlọ́run wá ń sọ̀tàn ìyá wa Mariam fún wa níbi tó wà títí ń rárá ń sin lọ́hùn rẹ̀ gẹ́gẹ́ arákùnrin táwa bá ń bẹ̀ bó ṣe rí arákùnrin yìí ẹ̀rú bà á tí ó mọ̀ yí pé màláìkà ló yọ sóhun wọ́n sọ fún mi pé a'udhu billahi minash shaitani rajim. بسم الله الرحمن الرحيم إني أعوذ بالرحمن منك إن كنت تقيا Asọ́fún àwọn jọ́nà ẹ̀kọ́ ìtumọ̀ méjì náà àbá tẹ̀kíyà yẹn wọ́n lọ́kùnrin kan bẹ nínú ìlú lásìkò gbà náà. Ó máa ń lọ káwọn obìnrin mọ́bi tó bá jẹ́ kọ́lọ́fí tí ò séèyàn bẹ́ẹ̀ ni yóò wá bá ti sì náà bí bá dáàbò ti rí ah, ṣé kí n lè wọ ni wọ́n pè ta kíyà táwọn èèyàn sọ nínú ìlúpọ̀ ọmọ náà kó bẹ̀rẹ̀ mọ́ èmi fọ lọ́wọ́ bá arahman mo fi wá sọ̀tọ́ báyìí pé òwò bá nìkan fọ́ mi lọ́dọ̀ rẹ̀ ìtumọ̀ kan nìyẹn ìtumọ̀ kejì ni wípé àbọ̀tà ìṣeré ní èyí tó tiẹ̀ wá kárí lé ní wípé mọ́láàmù kan sọ fún wípé tọ̀ tí wọ́n bá bẹ̀rù ọlọ́run kọ̀ọ̀kọ̀ wá bí tọ̀ wáyé náà tó ọlọ́kùnrin kankan bí yìí ebi obìnrin nìkan mọ̀ wá ń bì kọ́ ẹ kọ́kùn omi kọlù kọgbà ọ̀yẹ kọ́ máa wáyé kọ́ ẹ kí ìsì láti ọmọ wáyé ọ̀yẹ kọ́kùn ọmọ wà lọ́tọ̀ tiẹ̀ kóbìnrin náà wà lọ́tọ̀ tiẹ̀ kí ló wá sẹ́ni tẹ́mi obìnrin wà bì àtọ́ bá bẹ̀rù ọlọ́run kọ́ ẹ wá bí tó ti wá rí náà èmi ọba náà mo fi wá sọ rẹ sọ mi tí wọn náà bá ni gan kọlùkọ yìí yẹ ma máa wà láàrin ọkùnrin àti obìnrin àjọ máa kọwọ ìjọ máa kó ọ̀pọ̀ náà ní ìlànà bẹ̀rẹ̀ tí bẹrẹ nínú ni wípé bí nǹkan kan tó dé kò ọ̀rántí ọlọ́run lọ ọ̀rántí kò bà ọ́. àwa ìwọ náà máa kan wọn náà máa yege bi kan ah. tẹni bá máa ju ọ lọ bí ọkàn kàn kó lórí ibi gbígbẹ ni ẹsọ ọhún lọkàn fọn kó lórí ibi ìgbọ kí ni wọn mọ ọba máa wulẹ̀ ọba juwọlẹ ṣùgbọ́n tó bá ti mọ ọ náà èèyàn náà máa fi dami síwájú kó lè bá a tẹlẹ tútù èèyàn dami síwájú náà rí degẹ́nẹ́ èèyàn fi tẹlẹ tútù ìdami síwájú tá à ń sọ náà ni wípé ìwọ náà lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run pé nǹkan bá le tó dí gágá tó dí gàgá fọmọ náà gbọ́ ọlọ́run wọlá pé torí rẹ ni máa fi ṣe nǹkan báyìí ah, nǹkan bá mi ọlọ́run là nílẹ̀ àwọn náà wò ó sì torí rẹ ni fi ń ṣe wọn náà ló sì lágbára lórí ohun tó ń láìpẹ́ náà fi mọ́ wáyé irú ẹ̀ nìyí tí àwọn mariam náà sọ yìí torí ìdí eléyìí bẹ́ẹ̀ ni ọwọ́ sọ fún wípé èmi torí èmi èé sẹ́ni bíi òjíṣẹ́ ọlọ́run ọba ni ní ana rasulu rabbik òjíṣẹ́ ọlọ́run ọba rẹ̀ lè mí ṣe o sì ṣàdédé rí ni tí ọ̀jẹ́ sí pé iṣẹ́ tọ́lọ́run rán ní ti ẹni wípé lè ábàrà kí gúlà máa ń zẹ̀kíyà kí n lè wá sọ fún ọ pé ó bímọ ọmọ tó sì bí èsì pàpà ńlájí ọmọ kéde kẹ́ni kéde pàpà ńlájí ọmọ àwọn pàpà ńlájí ọmọ kúta bẹ́ẹ̀ bàbá tó bí náà àdánwò ni ọlọ́run wá fún lọ́mọ àdánwò náà. ẹ̀rí àwọn sọ̀rọ̀ kan ní ọmọ sílù rẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ náà gba ìwà náà wù náà ń bá èdè díze ní ọmọ ṣùgbọ́n ó fẹ́ déédé ìtumọ̀ pé ìwà tó ọba wù náà lọ́ọ̀bà ju wọn tí wọ́n sọ náà nìyẹn. nítorí ọba ṣe náà lọ́ọ̀bà o kó kálukú tó bá ń ṣe àwọn àṣìṣe kó tètè lọ jáwọ́ kọ́ lọ́mọ tọrọ àforíjì tọ́wọ́ ọlọ́run kó foríjì yẹn wá sí ìwọlùfìyà rẹ̀ jẹ́ díẹ̀ láyé kó tó dìgbà tí ò ní sí ìfẹ́ nǹkan tí ó fi san lọ́wọ́ wọn abẹ́lẹ́ òun gbogbo tó ń kálukú wa náà bá ti ń sáàsì kọ́lọ́n kọ́mọ́sà yá àdúrà kọ́sà fúrígì fún wa. torí ìdí eléyìí màláìkà Jibril òun ló wà níwájú Mariama ń jọ náà ni wọ́n sọ fún Mariama yìí pé ntọ́lọ́ ní nítorí ẹ̀ wá ni kí wọ́n sọ fún ọ pé ó bímọ kọ́lá Mariama wá ń dá lóhùn pé a ní ẹkùn nù lè gùn láà.

kásìjọ súnmọ́ ra wọn lóyún fídíò èèyàn fi bí wọn èèyàn ọ̀fara kàmí ló lè báwo ló ti lè tẹ̀lẹ̀ wọ́n lọ mú akọ̀bàdì yá ní èsì sálágbèrè ní èso nínàbì dáàpẹ́ bóyá unwanted pregnant ọ̀sẹ̀lẹ̀ abẹ́ẹ̀kọ́ pé oyún téèyàn ọ̀kàtàdédé wá oyún téèyàn ọ̀kàtàdédé wá oyún téèyàn ọ̀fẹ́ ọ̀kàtàdédé wá. lórí ìdí eléyìí Mẹ́ríàmù náà fún màláìkà náà lésì. Màláìkà náà tún sọ̀rọ̀ padà yí pé Paul kàdálíkà kọ́ làrọ̀ bù sórí bí mo ti sọ yẹn pọ́lọ́hún rẹ̀ ti wí nìyẹn. Bẹ́ẹ̀sì ni wúwa aláyà ayé nà ọlọ́run ọba rẹ̀ jẹ́ kí n mọ̀ yín pé ní tó sọ yẹn kò ṣòro bóun láti ṣe bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n wò wí pé ọkùnrin ò súnmọ́ ṣùgbọ́n ọlọ́run bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò ọkùnrin súnmọ́bìnrin yẹn náà kọ́ ní dọmọ ìbáṣe ọlọ́run ní dọmọ bẹ́ẹ̀ àìmọye bàbá jápojápo yọ da lásán yọ dànù náà ni kò wúlò kò dín ìjọká kò dín kankan ń jájájájá látijọ́ iná kò wúlò àṣẹ doyún dọmọ kò sí mbẹ tẹ́lá ti sí mbẹ ọkàn máa jápo dànù náà ni sí kankan tí ó ṣẹlẹ̀ lórí ìdí eléyìí lọ́mọ yí pé ìtọ́ ń sọ yẹn tọ́pá ọlára yẹn ọlọ́niwà aláya yìí nà ó rọrùn fún ọ̀ràn ọba púpọ̀ kó o bímọ kọkùnrin kankan wọ́n súnmọ́ bó o bá sì ṣe bẹ́ẹ̀ wọ́n lè na jẹ́ aláwò ara ọmọ tó ń fẹ́ fún ọ yẹn gan àmì kan lòún fẹ́ fi ṣe lórílẹ̀ lè náà fún gbogbo àwọn èèyàn àmì ní ẹ wá wò ìjà àmì tọ́lọ̀ ń ṣe Mariam tó ṣe ẹyíṣá àníwá ẹyíṣá táyé ń pè ní Jésù lénìí òun náà lọ́jà àwọn èèyàn sọnù látara ẹ̀ pé kéèyàn obìnrin aláìní bàbá kọ́mọ náà tún wá sí àwọn oríṣiríṣi àmì láyé eléyìí ẹ̀kọ́ jọ lọ́hùn lọ́jà àwọn èèyàn lójú àwa sì máa ń sọ gbogbo ìgbà yìí pé pẹ̀lú product a máa ma kiri a máa ma producer àbí ẹ̀ka máa sọ gbogbo àní látara product tá a bá rí a máa mọ producer a fún product wo lélẹ̀ a product yìí mà dáa gan o ẹni tó ṣe gbọdọ̀ lọ́pọlọ <laughs> ẹni tó ṣe gbọdọ̀ kékeré wọ́n gbọdọ̀ jẹ́ pé ọ̀jọ̀gbọ́n ló ń tọ̀ wọ́n jẹ́ nígbà tẹ́ ẹ bá rí àmì ẹni tó wá produce àmì yẹn jáde òun lọ́yẹ kẹ́ ẹ máa ó sì wá lè jẹ́ fámìlì ọ̀yẹ́ kọjọ yín lójú àgbàtà rí mọ́tò kan a bá ti rí mọ́tò kan tó wá jọjú agbọ́dọ̀ mọ̀ pé ọlọ́pọlọ ló dáwà sọ̀rọ̀ nípa fóònù kan ẹ̀fẹ́ á ah, fóònù yìí mọ̀dá kílà máa sọ á ah, àwọn China náà ti lọ torípa àmọ̀ yìí pé ibẹ̀ ló ti wá ntọ́wọ́ wá jẹ́ bẹ́ẹ̀ tá a bá máa ń pàtàkì àwọn tó ń ṣe nǹkan jáde látara tí wọ́n ṣe jáde èyí ṣe tọ́pọ̀lọ àwọn èèyàn lọ síbi wípé àmì tá a bá rí tọ́jọjú náà ó darí ẹ̀sọ́ lọ́wọ́ ọba má mi jáde bó ti yẹ kó rí nìyẹn jẹ̀máà olùwà rẹ̀ jẹ́ sípẹ́ nìkan láwọn wá pè lọ́lọ́run nígbà tó lọ́run tó dá ẹni yẹn wà òun náà ló fi gbogbo àwọn ẹlòmíì tí wọ́n ń yan nǹkan míì láàyò lénìí tó ń jọ wọ́n lójú tí wọ́n máa ṣe tisantisan nídìí ẹ̀ pé òun làwọn ń jọ́sìn fún òun làwọn yàn láàyò gẹ́gẹ́ bí ẹni táwọn ń sìn táwọn. ẹja lọ gbogbo àwọn tí àwọn èèyàn yàn láàyò ó fi dórí àwọn òòṣà kọ̀ọ̀kan táwọn èèyàn láàyò Fọ́nà àwọn ilé ìtọ́nà ọba àlekọ̀ ọlọ́dàpọ̀ fún anú àlùkò àrùn, a rí i pé kí ló bá a rí bá àwọn yìí akọni ńlá kan ni wọ́n. Akọni tí wọ́n yanjú lórílẹ̀ lásìkò tiwọn náà tí wọ́n lo sàmánì tiwọn. Sígbà wọn wá kú tán, ọba tó ká wá sọ wọ́n dọ́lọ́hùn. Ọba tó gbàgbára fún wọn. Ọba tó ní wọ́n lásìkò òun lò bí wọ́n ti lò ó. Yálà wọ́n lò lórí kúfúrù náà ni. Wọ́n lò lórí ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ni gbogbo ìtòwù kan fi lò ó àtẹ lílo bí wọ́n ti lò òun náà àmì kan lọ́wọ́ bí wọ́n ṣe lórílẹ̀ ọba tó wá fi wọ́n sàmì ọlọ́yẹ ká tẹ́mọ̀ kéṣe báwọn lọ́wọ́ yẹn ká tún mọ́ wá sọ di bàbàrà káwá pé ìlànà tí wọ́n ọba jásìlẹ̀ náà ní káwá pé ìlànà tí ẹ̀hún náà ló tún fẹ́ tẹ̀lé ó tún wá tẹ̀lé lásán òun gẹ́gẹ́ tó lọ́wọ́ mọ́ lọ́wọ́ àánú gidi nu àánú gidi òun nìyẹn torí ìdí ẹlẹ́yìí Ọlọọba àlekẹ́ láti sọ ọ́lẹ̀ wa yìí pé àmì lòun fi ṣe kọ̀ wá jámì nìkan àmì yẹn nìkan làwọn èèyàn mú lọ́wọ́ ọlọ́run wípé wàrà àmà ó sì ṣe lánú. ọ̀nà olóbi gánú òun ni kó ń kálukú tí wọ́n bá wà lásìkò tí ẹ̀ ń gbà náà ká gbàgbọ́ ká sì tẹ̀lé lánàá rẹ̀ ọ̀nà ló àwa mùsùlùmí táwọn èèyàn ń pè ní jésù mùsùlùmí kan gbọdọ̀ bú jésù kódà káwọn ọmọ bú muhammad sallallahu alayhi wa sallam ìwọ́n náà gbọdọ̀ pé ẹ̀bẹ́ yìí náà bú muhammad èmi náà máa bú jésù àwọn gọ́ọ̀nù ọgọ́ ọbẹ̀ wọ́n torí pé náà na àárín kò sí láàrin àwọn òjíṣẹ́ ọlọ́run lọ́dọ̀ ti wa mùsùlùmí àwọn òjíṣẹ́ ọlọ́run kò sí ẹni tó dé gbẹ̀yìn láàmà fi ìlànà ti ẹ̀sìn lọ́hùn tàbá ti rí nǹkan tó tako àwọn ẹni àkọ́kọ́ pẹ̀lú títí wa áàjù ti jẹ ẹni àkọ́kọ́ wọn lẹ̀ ẹni tó dé gbẹ̀yìn náà láàmù kò ju àwọn lọ. torí pé kí ni ìwọ wáyé lásìkò tiẹ̀ àsìkò ẹni wáyé láti máa fúnra alápèjúwe tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà àwọn àpèjúwe tó clear tí ò mú dààmú lọ́wọ́ ẹni tó náà bá ló bá lákìyèsí dáadáa a mọ̀ wípé ká gbé ní kọ́dà ká gbé ní state level níbi ìyẹn ká wọ́n ti lọ federal level ká kàn gbé ní state level míì níbi ọdún mélòó kan sẹ́yìn táàkì ti wà ń bẹ̀ ó lè ní àwọn òfin ìka tó ń lò ń gbà náà àbẹ̀ ẹ̀kọ́ ni ìgbà táyé dá ti wá tóun débẹ̀ ó lè ti change àwọn gẹ́gẹ́. tí wọ́n wá sọ yí pé hàn rárá o àkétí làwa ń tẹ̀lé òkú náà bá lọ ọmọ fòfin lọ́gbà náà wọ́n sọ wọn ni pé rán ọ̀sán ẹni tó ń sọ yẹ gọ́ọ̀mẹ̀ntì ti ẹ̀sìn kínní o ó ti wà fálì ẹlòmíín ló ti wà ń bẹ̀ ó ṣe rí náà nìyẹn wọ́n wá bọ́ta wá ní ẹ ní ọ́ torí Musa ló fi ń ni mùsùlùmí kò gbọdọ̀ takò ṣùgbọ́n tó bá ti lè jẹ́ sí táwọn kankan kan bẹ tó gbá tó lọ gbójúlé tó lóun ṣe òun ni ọ̀wá jẹ́ kírun òun ni wọ́n wá dápà nẹ́bí sallallahu alaihi wasallam lẹ́gbẹ̀ẹ́ rẹ lọ́wọ́ àdákẹ́ lọ́wọ́ máa ṣe pèrè kékeré sí ìyàrí. ṣékùsè ló ń ṣe yẹn torí pé kíni torí wípé ntọ́run sọ ni wípé kò sí rẹ̀ wọ́n yóò wá fi àrí lápá kejì lọ́rẹ́ gbọ́ ní látọ̀ náà pẹ́tà kejì bá ti lè wá látọ̀run tó àdá kejì bá ti lè wọ́n náà kúrú ẹ̀gòjì bá rọ̀ wọ́n náà pa ilé wọ́n náà pa ayé lẹ̀ ni tọ́ba ti kún ọba bẹ́ẹ̀ àkẹ́tì. bó ti yẹ kó iná nìyẹn bó ti jọ bí àwàdà yẹn kì í sàwàdà. ọlọ́wọ́n bá lè ti ọlá ó ti ní bó ṣe tó o. wọn kọ́ gbọ́dọ̀ wà láyé lásìkò tá a wà yìí àdúgbò máa jẹ́ ọmọ ẹlẹ́yà nẹ́bí sọ́lọ́lọ́ àríwọ̀ sọ́yà tọ́ba náà ń ṣe náà wò tọba lọ́lọ́run ló ń sìn o ọmọlẹ́yìn ànẹ́bì lọ́yẹ kó o jẹ́ àwa ò takò wípé ànẹ́bì Ìsá òjíṣẹ́ ọlọ́run ni a sì jápa ànẹ́bì wa ni ṣùgbọ́n a gbọ́dọ̀ máa fi ìlànà tiẹ̀ kọ́yẹ kóun lágbèléjì lápá fi ń tẹ̀sí torí kóun ṣe kíni ó ti kú òun bẹ́ẹ̀ ẹni tó wà ń bẹ̀ nísìnyí tọ́lọ́ ń pè ní òjíṣẹ́ tó wo tó wo pé òní sẹ́jíṣẹ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ tálíkì yá mo fi dé òun náà lànà bí sallallahu alaihi wasallam ìlànà ẹtí ẹ̀ òun ló yẹ ká máa kíni òun ló ká máa fi sìn lọ́wọ́. torí ìdí eléyìí jẹ̀mọ́ ọlọ́wọ́n bá ṣe láàánú fún gbogbo ẹni tó bá tẹ̀lé látọ̀dọ̀ wa màkìdí torí yẹn gbé ti ń ìyèméjì gbé màkìdí torí yẹn ọ̀rọ̀ tó ti parí ni. ẹ̀rọ torí ta lọ́ọ̀ ni àlọ́ọ̀ tó ti parí ni ṣé lè ṣẹlẹ̀ láì ní ọkùnrin kí wá bímọ àá rárá o kò lè má jẹ èméjì gbéyè méjì dànù ó ti parí ọlọ́run ti parí ẹ̀ ojú ẹsẹ̀ náà lọ́lọ́run bá ní fàámà láti hù lọ́ba lóyún ànẹ́bí ìsá ń bẹ̀ náà ọba lóyún bẹ̀ náà fàǹtàbátà síbi ìmákàánà kọ̀ọ̀fì oyún tó wá níyẹn ló wá tún gbé tara ẹ̀ ní kété lọ sí ààyè kan tó bọ́ sí kọ̀fíyà ààyè kan tó gbìnà rere tó ní kọ̀fíyà ibi tó gbìnà níjẹ́lẹ̀. ó wá tara ẹ̀ ní kété ó gbé rẹ̀ lọ sí jìnnàjìnnà ah! ojú ti lélẹ̀ yìí ìtìjú ni bó kí ni kí n sọ fáwọn èèyàn bó bó ti rọ́yún kí la fẹ́ wọn sọ ẹni ẹ̀ máa wò ó lásìkò ìgbà kan níjọ́hun ọmọ tó bá lóyún tí ò tí ì lọ́kọ kódà kọ́ mọ ọkọ tó fún un lóyún kò ní lè jáde nílé bọ̀rọ̀ inú ilé ní ọ̀wọ̀n wà tí ó bẹ̀rẹ̀ sí bímọ kò ní lè jáde. Torípé wọn oyún ẹ̀ ẹ̀sìn ni lójú rẹ̀. Ṣùgbọ́n ní ìsìn ọ̀. Tọ́lá bí ní kiri pure water ibi ń kiri pure water kí ni ibi ń sáré tẹ̀lé mọ́tò abẹ́rẹ́ gan kò sójú tì náà ojú ti ju kúrò lára àwọn èèyàn tẹ̀sán tí yàrá ti lójú tì kò sí ẹsẹ̀ tí ò ní ọlọ́run láti ànábì ló sọ bẹ́ẹ̀ ìdá aláǹtẹ̀ sáyé ó sì náà máa ṣì ìta tó o bá ti lé tijú ọ̀nà kò sí ẹsẹ̀ tí ò ní ọlọ́run máa ti tọ́ wọ ọ lókun ẹja lọ ní tìjú ẹ̀mẹ́jẹ tìjú kù rárá wa. tori ìdí eléyìí ojú ti ìyá wa Mariam pàǹtá bá ta ti bí yìí má kàánà ọba gbére lọ sáàyè kan tó rere síbi awon ebi ewa. ila agbe lo di igi kùkùté dàbídù kan ẹ̀rí. Ìgbà tí ó dé bẹ́ẹ̀, ọmọ ti mú ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹ̀ ní wípé kọ́ láti yá lẹ́ta ní mítù kọfẹ́lá àádá ìrẹ́ ọlọ́run. Ìrora yìí pọ̀ mítù kọfẹ́lá àádá àkíyèsí ti kú kó tó di pé rere ìwọ̀sùn àfẹ́rẹ̀. Mi ní fíìlì ẹ bẹ́ẹ̀ mọ̀ kó kú èbí ìlì gẹ́gẹ́. وما للميت مدى إعلام ẹ̀ka òkú lọ́gbẹ́ alọ́gẹ́rì òkú òkú ọ̀mọ̀ yìí mọ́ wọ̀làbá kò zọ kẹ̀rẹ́ orí òkú làwọn fẹ́ lò ìka òkú ni kéré kan àìfara ni òkú ẹ̀yìn ọ̀kan òkú mọ́ kò lè òun ò lè zílì ẹ̀ kò sẹ́ni ń bẹ̀ mọ́ ẹ̀mí tó wà lára làwọn ti fi lè pè ní ra kan lára wa ṣé ìgbà tí kú bẹ́ẹ̀ kò sí ìjẹ́kẹ́tẹ́ ti fún kù tọ́mọ̀ ìbíjáde náà ti mà ní abẹ́sẹ̀ ọ̀pẹ́sẹ̀ àbáwọn èèyàn kan lọ sọ ikọ̀ títọ̀ ọ̀pẹ́sẹ̀ yẹn lágbára kí ni wọ́n ṣe wọ́n fún lábẹ́rẹ́ oorun tẹ́lẹ̀ tó ń gbó ti sùn lọ kò ní mọ̀ wọ́n parí ẹ̀sán kó tó jí. gbogbo wọn ṣe ìyàwó kàdà gbà tí yàn án gbà wọn kàn yín nígbà tí ó ti lẹ̀ kàmá yìí. lẹ́yìn ọ̀bá tó yí ọ wọ́n wọ́ adìẹ tẹ́ ẹ ti tú tẹ́ ẹ ti fi lára bàtà tó ti tú tẹ́ ẹ bá ń kú tó lè japa wọn kò lè jápá náà ẹ máa yọ ẹsẹ̀ lọ́tọ̀ ẹ máa yọ orí lọ́tọ̀ ọgbà ẹ̀kọ́ níbi màálù náà ẹ̀jẹ̀jà màálù làbá tiẹ̀ ló. bí wọ́n ti kó màálù tán tára rẹ̀ ti balẹ̀ ẹ rí i pé wọ́n ti kọ́kọ́ fi lára balẹ̀ mo tó máa wá yọ apá yọ orí lẹ́sẹ̀ abẹ́ ẹ̀kọ́. sẹ́nì kan dán o kọ́lọ̀ ọmọ bẹ kọ́lọ̀ fẹ́rẹ́ ibì kan lẹ́yìn bí ẹsẹ̀ màálù àbí níbi ìtàn màálù tó wà láàyè. ó ń tọ̀ tọ́nà bá lè yọ ọkùn méjì lẹ́nu ẹ̀ tọ́ba yọ ọkùn méjì torí pé màálù subhanallah èèyàn mẹ́ta ò lè mú màálù tọ́ba tóbi dáadáa kó lè mẹ́rin ò lè mú ọlọ́run ọba àlejò lákàn rọ̀ wọ́n fún wa ni. Ah! agbára màálù pọ̀ màálù ní agbára ọdún kan abúlé aláwọ̀kọ́ta akọ́kọ́ ti dárò sínú àwọn ará màálù kan kò tóbi púpọ̀ o ẹni tó wá fẹ́ bá a, mú òun náà ti rí ẹ̀rẹ́ alápàtà ni òun náà oníṣẹ́ ti ẹ̀ ni ó fẹ́ fọ okùn sí bó ṣe rí kó fẹ́ fọ okùn sí wọn lóun náà ń sọ. nígbà tí ẹni ń tú okùn sí báyìí tó rò pé ẹnu ti kúrò ni tó lé ìpáṣẹ ìláyè tẹ́sì sí ìpáhùn sí báṣì wò blọ́ọ̀kù bẹ́ fọ́ jẹ̀mọ́ kó bá lọ jẹ́ pé ojúgun rẹ̀ náà lọ́ba bá ń bẹ̀ oúnjẹ náà yọnu yọkàn dábẹ̀ náà gbáwù. ìdáwọ́ bẹ́ẹ̀ tàbí ìyà síbẹ̀ yẹn ni pẹ́ni tó bá ti kú kò ní mọ̀ rora kẹ̀kẹ́ ìyá náà náà wá ń kí n sì ti kú kó tó mi ní ìrora yìí. kódà ya màá ń sí wíyà màá ti dẹni ìgbàgbé kí òde nìkan tó béèrè mi máa ti kú máa ti gbàgbé ah jàmá mùsùlùmí ẹ̀kọ́ nìyẹn gbogbo àwọn ọkùnrin tíyàwó wa wà nínú oyún tí bá ń pariwo pé ń ta mí ń ro mí màá yí pé bí ṣe máa rí nìyẹn o bí ṣe máa rí nìyẹn lọ́wọ́ bá àdìpẹ́ lásọ kalẹ̀ ẹ̀rí àwọn àbá ọmọ wa mọ̀ kankan wá bí àwàdà aláwọ̀ ọkùnrin yìí dájú wọ́n dájú bí àwọn bá ń pa ọyàn èéfè bá àbí mọ́rí wá ara yàgbẹ́ líle rí ọyà jọra wọn ọyà tọ̀ síra wọn. wọ́n tọ̀ yàgbẹ́ tó le lóòótọ́ ó lè yà ó le kọ́ ọ̀nà ọmọ ọ̀ràn jí lè gún ní tọ́lẹ́tì tó ti ń yà wọ́n náà kà ní ẹ̀sìpírẹ́ǹsì níwọ̀n bá rí kò jọra wọn. Yorùbá sọ̀rọ̀ wọ́n jẹ́ ká mọ̀ pé tí wọ́n sọ yẹn ò rí bẹ́ẹ̀ kí ni dáàbì mọ̀ bẹ́ẹ̀ wọ́n ní ìgbé òleegun àbẹ̀kọ́ ẹni jẹ́ ìlẹ́gun nìwọ́yẹ jẹ́ ìlẹ́gun nìwọ́yà egbò orí lásán tí wọ́n yà jáde ọwọ́ bí ń wé jẹ́ ìlẹ́gun tí wọ́n yà egun nìwọ́yà ni egun kí wọ́n yà títí òkú lè tó egun kọ́ ọwọ́ sọ pé ìyàgbẹ́ rẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ní mari rẹ̀ ìyàgbẹ́ tó lè rí ìyàwó wa sọ pé nínú òun ọ̀wá láàánú ẹ̀ ìka ọkùnrin yọ. ìyá mẹ́ríàmù tó ṣe wípé oyún àrà ló ní ọba àlejò ọlá kìí ṣe èèyàn lọ́gbẹ̀bí bu ọlọ́run lọ yan àwọn tó gbẹ̀bí bu lọ́tọ̀ tòun ti bẹ́ẹ̀ ó fìlì ẹ̀ ànábì ọlọ́run lọ́fẹ́ bí tòun ti bẹ́ẹ̀ ó fìlì ẹ̀ ní lẹ́nu bá àìrọ̀ ah, ọlọ́run eléyìí lágbára ah, kódà kú tàbí àmọ́ tó lóyún tó fẹ́ bímọ tí bá ń wí ọlọ́run bá lè fi ọlá òwú o kò sì afẹ́ ò sì ní gùn ó ń gbà náà torí pé báṣẹ bá gùn ni èpè tóbi mi ti gbé ọkọ rẹ̀ fẹ́. ṣá olórí ikú rẹ̀ wọlé ti kóbi nínú ìyanu yìí o kò ní dáa fún o wọ́n ló kóbi sínú ìyanu yìí o èwo ni kó sínú ìyanu ṣẹbẹ́ ẹjọ́ sí náà ni àbí ṣẹbẹ́ ẹjọ́ sí náà ni ó wá ní pé wọ́n dé pè lónìí. ọkùnrin ní ọ̀gbọ́dọ̀ fún ìyàwó rẹ̀ nígbà tí ń rọbí torí gómìnà wọ́n yà jẹ pẹ̀lú fílì ìnira tí ń rí ìnira ní o kẹsẹ pé kẹkẹ ìnira ní o tó tó bá bímọ tẹ́tẹ́ bá padà ń sọ fún táwọn nọ́ọ̀sì bá fi ṣe ẹ wọ́n tó sọ̀rọ̀ torí ìdí eléyìí àwọn nǹkan wọ̀nyẹn lè wáyé bẹ́ẹ̀ ìwọ ọkùnrin ọwọ́ nítorí ìdí eléyìí ọba ti bímọ tán kọlọ parẹ rú lẹ́wọ̀n o wàtọ́ ń pariwo oṣù lẹ́ẹ̀kan oṣù pèlè o kò débi nù kò tó bá wọn. wọn náà gbọ́ ìyá wa Mariam tó lóyún ànábì ọlọ́run ọgbọ́rọ̀ tó jáde lẹ́nu ẹni lọ́lọ́run kí n sì ti kú ṣáájú eléyìí. yáa lẹ ìtàn ìlú tó kọ́ bìlà àádà ìrọ̀lọ́run ẹ̀ ti kú kọ́ tó dé lẹ́yìn tẹ́lẹ̀ ọmọ kí n sì dẹ̀ mọ́ kí n má Fọ̀kúntù náà fi àmà sí ìyà kí n ti jẹ́ mi ìgbàgbé káyọ́ mọ́ rántí mi. Àwọn wa ní pẹ̀lú wọ́kà sọ pé olórí ibú ni ó ọgbọ̀ ilé ó ti kọ́ bá mi ó kò rò bó ti rẹ̀ ní ó olórí ibú ni ó ìyàwó rẹ̀ ọ̀bàjẹ́ o ọ̀bàjẹ́ o tẹ́lẹ̀ sọ pé olórí ibú ni ya ya máa ka ìdá ìbáyẹn náà bá ti sọ máa ka ìdá ìbáyẹn náà láti tọ́ọ̀lì mo ti kọ́ ọ́ lẹ̀ báyẹn láti rí tèmi ló jẹ́ respect mi ọ̀rọ̀ respect dàmọ́ èèyàn kú lọ owó kan ọmọ tí ń jáde lẹ́nu ẹgbà náà ẹgbẹ́ nìkan ní sọ pé kòwò ti kú yìí ta ló fẹ́ kú lórí ìdí eléyìí ẹ̀kọ́ nìyẹn ò wọ ọkùnrin ìyàwó rẹ̀ tọ́wọ́ wà nínú oyún ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ o ṣe pẹ̀lẹ́ pẹ̀lú rẹ o ẹ ṣe sùúrù fúnra wa o ń ta ń ro ẹjọ́ra máa kẹ́ra yín sí náà ni ẹ̀ra máa dẹ́ díẹ̀ díẹ̀ fún náà ni ẹ̀bọ́ ni abóòlù ṣe ọ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ èmi náà ń bọ sílì ẹ̀ pẹ̀lẹ́ máa ti ṣe nìyẹn. eléyìí náà káwá lọ tún mú àyà tó tẹ̀lé ó lè bá kó náà láàbí dúró ìyẹn ń jẹ́ clinical psychology tó fi jẹ́ sí wípé obìnrin bá wà nínú oyún tó bá dọ̀ hospital àwọn nọ́ọ̀sì àwọn tí wọ́n fẹ́ àtẹ́ǹdì sí àwọn ẹ̀kọ́ tó yẹ kó wà lára àwọn eléyìí kí n sì ká mọ̀ wá fi ṣe ẹ̀yẹ tó lò sí àtẹ́wó nígbà tí wọ́n rẹ̀ ń ṣe ọmọ tó wà ń pariwo sí ìfẹ́ wọ́n wà bẹ̀rẹ̀ sí mọ̀ sọ kúsọ àwọn nọ́ọ̀sì ní wọ́n máa fóbìnrin yẹn ṣe yẹ kí sọ̀rọ̀ yẹ̀yẹ́ lọ́kàn omi náà nù yín sí ní títí ẹ̀ náà bá dé wọ́n wọ̀ fi ṣe yíra rẹ̀ ẹ̀sìn ìtẹ́lómi náà máa yọ nù yín torí ìdí eléyìí ẹ̀kọ́ rẹ̀ tọ́lọ̀ ọba àlejò ọlá pọ̀ abọ́lọ̀ ń ṣe rí pé ariwo yìí pọ̀ ọlọ́run náà mọ̀ bẹ́ẹ̀ pé ó nini lára ọlọ́wọ́ ní fànádà mi tàbí àlàtàkà ni kọ́díjà làrọ̀ bùkẹ́ tààtà kẹsẹ̀ rí ìyá ọlọ́run ọba àlejò ọlá ọba pé fànádà. mi ń tá fi kọ̀dà mi á ẹ̀rí ló bá pè é lábẹ́ ìjíṣẹ́ rẹ̀ méjèèjì ni wọ́n sọ fún wípé àwọn kan náà wà fáàní ọmọ inú ẹ̀ náà ní ń pè <laughs> àwọn ọmọ inú ẹ̀ yìí sá náà ní ń pè. pé lábẹ́ ẹsẹ̀ náà nìyá lábẹ́ yìí náà nìyá ti ń pè é pé allah tàṣánì má bànújẹ́ bó tilẹ̀ jẹ́ sí wípé èyí tí ọ̀pọ̀ jù náà rọ àwọn àbá mi ní pé fàánà dá a ọlọ́run gan fún rẹ̀ ló pè ohun tó wá pè yẹn ohun yẹn ń jáde láti abẹ́ ẹsẹ̀ rẹ̀ náà ní ti ń jáde wọ́n sọ fún pé allah tàṣánì. ma bànújẹ́ bànújẹ́ yìí pọ̀ ọ̀dìjà ńlá rọ́pù kìtà ya lọ́ọ́ mọ̀ yí pé nye ẹsẹ̀ rẹ̀ yẹn omi kan wà omi kan wà ń tó lè máa rí mu omi kan wà torí igi kùkùté dàbínú tó wà ń bẹ̀ wà ó zí ilé ike ibi gidi nna kálátì tùsá kété alẹ́ ike rútọ̀ bá ń jẹ níyà. Bísí igi dàbínú tó wà ń bẹ̀ yẹn ó zí máa mì máa ẹ̀rí òun làwọn nọ́ọ̀sì náà sọ pé ẹ máa rìn lọ ẹ máa rìn bọ̀ ẹ máa rìn lọ ẹ máa rìn bọ̀ bóbìnrin bá wà nínú oyún jùlọ bá ń tó ó yẹ kó máa exercise máa kí nǹkan yìí ó rọrùn kára yìí ó lè bọ̀ sípò yóò dẹ̀ lè kí ọmọ yìí ó lè wá nìkan kọ́ kété igi kùkùté dàbínù tó mì yẹn náà bó bá ti mì àwọn èso dàbídùn tí ò tí ì ṣe kíni tí ò tí ì pán rútọ̀ àwọn dàbídùn tútù tí ò tí ì pán yóò máa já tí wọ́n ti wá ń já máa jẹ́ ẹ̀rí ọlọ́wọ́ padà sọ lẹ́yìn rẹ̀ pé báwọn èso yẹn bá ti ń já bọ́lẹ̀ tó o bá ti ń ja tàkùlí máa jẹ rútọ̀bù yẹn máa jẹ́ wàṣírọ̀ bí kó sì máa mú nínú omi ta ní bẹ ìṣẹ́lẹ̀ ru omi tó ṣẹ́ lábẹ́rẹ̀ yẹn náà wàkọ́rí àìnà kọ́ọ̀kọ́ kàárà rẹ̀ balẹ̀ kọ́ọ̀kọ́ kàárà rẹ̀ balẹ̀ bó ti ń ṣe eléyìí náà lọ bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ náà ni oyún náà bá di bíbí abẹ́rẹ́ oyún bá jẹ́ kẹ́ni oyún bá di bíbí. fàyín máa táwọn yìí ń ná mi náà mi bá sáré àhájá ọlọ́run wá sọ fún pé wá wá rí abala kánú ẹ̀dá bá ọ kó mo wá béèrè foolish question lọ́wọ́ rẹ pé ń bolo ti fàkúlí má wọn lóhùn sọ fún wọn pé ní amẹ́rin sọ mo sì lérí ààwẹ̀ ààwẹ̀ kí ni ààwẹ̀ ọ̀rọ̀ pé mò ń gbá Bala ni wọ́n ká lè náà lè yan ọmọ tí ya tó mi ò lè bẹ́ẹ̀ dà lọ́wọ́ bá kankan sọ̀rọ̀ lẹ́nu mi ò lè bẹ́ẹ̀ yàn kan sọ̀rọ̀. Abẹ́rẹ́gbà. Báyìí lọ́wọ́ ọba àlejò ọlá ló ṣe fún Mariam ló ṣe fún ní àṣẹ bí ó ṣe rìn. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ àṣà ti bí ikọ̀ máa tà nílùú wọn. Bẹ́ẹ̀ ni Mariam ọba dọ́dọ̀ àwọn àjọ ẹ̀ lẹ́ni tó ti gbọ́mọ lọ́wọ́ ó ti gbọ́mọ lọ́wọ́ tààrí lùkú ń gbọ́mọ yẹn lọ́wọ́ báyìí tí wọ́n rí <laughs> ọmọ ti dé àwọn màláíkà ti bá gbẹ̀ díẹ̀ abẹ́rẹ́ kan. kọlu ya mariam ìrẹ mariam lákọ̀ọ́bí jì í ti ṣe àǹfààrí ìyá ètò ìdánwò yìí ọ̀rọ̀ tó yẹn lè faraya lórí ẹ̀mí ọ̀rọ̀ irọ́ pátá gbá ọ̀rọ̀ tó jọni lójú tá àrírú ẹ̀ nílé tó ṣe. kí ni tó jọni lójú gbọ́dọ̀ ti rọ́ọ̀mà kò yé wọn abẹ́rẹ́kà gbọ́dọ̀ ti rọ́ọ̀mà ó jọ wọn lójú wọn mọ́tò ti rọ́ọ̀mà. eléyìí wọn á jẹ ká lè máa sọ fún mi pé eléyìí tó dánwò yìí o bẹ́ẹ̀ rí rí ọ̀rọ̀ ni. nítorí àsìkò wa kí ni tí wọ́n tún fi tẹ̀lé lọ́rọ̀ kí ni tí wọ́n tó fi tẹ̀lé lọ́rọ̀ lẹ́yìn eléyìí. ọ ní yá ọ̀tà àfàrún yá ọ̀tà àrùn ìrẹ́ ọmọ ìyá àrùn àwọn àbọ̀ onímọ̀ tẹ̀síìr wọ́n ní kẹ́lìmọ̀ yá ọ̀tà àrùn tí wọ́n lò yẹn nínú ìtumọ̀ èdè lárúbáwá lárúbáwá máa ń lò lọ́dọ̀ tí wọ́n bẹ́ẹ̀ kẹ́kọ̀ọ́ sọ pé yá pààrùn kò túmọ̀ sí wípé ó fámẹ́lì pẹ̀lú ẹjẹ́ ń pè ní arú náà ṣùgbọ́n àkánú tẹ̀sí náà ni wípé ó ní ẹni tí ń jẹ́ arú náà ṣùgbọ́n ìtọ́lẹ́sẹ̀ lẹ́jù náà rọ̀ ní wípé gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé arú náà ọlọ́run ní kọ́ pẹ̀lú Musa. ó sì jẹ́ ní eré ó sì jẹ́ olùrọ̀ òun Musa àrẹ́bí ọlọ́run lòun náà. lárúbáwá máa wá lò ó nígbà tí wọ́n bá rí pé nǹkan méjì kan papọ̀ kò yé wọ́n tún sọ wípé náà yẹn ni wípé Haruna kan bẹ tó ti jẹ́ ẹlẹ́sìn ọlọ́run rí pẹ̀lú bí Mariam náà ti wá jẹ́ ẹlẹ́sìn ọlọ́run wọ́n wá máa ń dà á pé bẹ́ẹ̀ ìgbà yà la ìdí ọma ya àrùn táyé áńtà áńtì tààbùdí nà lọ àkàmá yà àbúdù àrùn. mo ya ọsa ta àrùn ọma ya àrùn na ti ń sin na bá àrùn náà ti ń sin náà. màkàrà àbúkì mọ́ra àtàwọn bàbá tó bí ẹ kìí nígbà wọn rí ìṣesí kan tó jọjú lára Mariam fẹ́ ha ah, eléyìí jọ wá lójú kò yẹ kó lè ṣẹlẹ̀ ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ fún bàbá tiẹ̀ náà ṣé bá rí nǹkan kan lára tiẹ̀ náà ṣé wọ́n lè sọ bẹ́ẹ̀ fún wọn náà pé ah bàbá rẹ̀ ti ṣe yẹn bẹ́ẹ̀. mo ti yẹ ká láti sọ fúnra pé ìpìlẹ̀ ṣe pàtàkì o ṣé bá rọ màkà lélẹ̀ tọ́lá gbà á ah, bẹ́ẹ̀ yẹ sórí náà ọjọ́ bá rẹ̀ ní ṣèṣe abẹ́rẹ́ kan ẹ̀ pé ọmọ ń fagbó olóògbógbóró bàbá náà àrí bàbá náà olóògbógbóró ni ọmọ fagbó ìgbàdá ọ̀nà ọjọba rẹ̀ ni ṣùgbọ́n pa wọ́n rí Mariam pẹ̀lú tí wọ́n rí tẹ́ ha ah, gbogbo lẹ́yìn ti wá bàbá dáadáa ló bí ọ ìyá rẹ̀ ló bí ọ àbí ìyá tó ń tọ́tí tọ́mọ rẹ̀ náà ń solóso ọjọ́ ra wọn ìyá fi ń pàjẹ́ ìyá fi ń tajà ní tọ́bá rẹ̀ ń sèyàn kéèyàn yá rẹ̀ lè sèyàn kéèyàn mo ló ti wá rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ jọwọ́n lójú pé mo ló ti rọ́mà àṣà rọ́tí ilẹ̀ yìí tẹ̀gbá ti sọ tẹ́lẹ̀ pé ọlọ́run ní kọ̀gbọ́rọ̀ sọ̀rọ̀ ọ wá náwó sí wípé ẹ̀bọ̀mọ̀lérè kọ́ọ̀lù kẹ́bànú kálí màmá ń ka náà fẹ́lẹ̀ máa sọ́bì ìyá